والدليل على هذا أن الذين كفروا بدعاء الله مع قوله رجلا صالحا لم يجعلوه من الله والذين كفروا بعبادة الجن لم يجعلوه كذلك وكذلك أيضا أيضا العلماء في جميع المذاهب الأربعة يذكرون في باب حكم المرتد أن المسلم إذا زعم أن الله ولدا ومنتجا إذا زعم أن لله ولدا فهو منتج ويفرق ويفرقون بين النوعين وهذا في غاية الوضوح وإن قال على أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون فقل ذا هو الحق ولكن لا يعبدون ونحن لم نذكر إلا عبادتهم ولكن لا يعبدون ولكن لا يعبدون ونحن لم نذكر إلا عبادته مع الله وشركه معه وإلا, وإلا فالواجب عليك حبهم واتباعهم والإقرار بكرامتهم ولا يجحد كرامات, كرامات الأولياء إلا أهل البدع والضلال ودين الله وسط بين طرفين وهدى بين الضلالتين وحق بين باطلين فإذا عرفت أن هذا الذي يسميه المشركون في زماننا كبير الاعتقاد هو الشرك الذي نزل فيه القرآن وقاتل رسول الله صلى الله عليه وسلم الناس عليه فاعلم أن شرك الأولياء أول أو أولين أخاف من شرك أهل زماننا بأمرين أحدهما أن الأولين لا يشركون ولا يدعون الملائكة والأولياء والأوثان مع الله إلا في الرخاء وأما, وأما الشدة فيخلصون لله الدين كما قال تعالى وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه فلما نجاكم من البر أعرضتم وكان الإنسان كفورا وقوله قل أرأيت قل وقوله قل أرأيتكم إن أتاكم عذاب الله أو أتتكم الساعة أغير الله تدعون إن كنتم صادقون إن كنتم صادقين بل إياه تدعون فيكشف ما تدعون إليه إن شاء وتنسون ما تشركون وقوله وإذا, وإذا, وإذا مس الإنسان ضر دعا ربه منيبين إليه إلى قوله دعا, دعا ربه منيبا إليه إلى قوله قل تمتع بكفرك قليلا إنك من أصحاب النار وقوله وإذا غشيهم موج كالظل دعوا الله مخلص له الدين Àbáwọn fún èsì fún àwọn ẹlẹ́bọ̀. Inú àwọn kìfèrí àtàwọn tẹ́tẹ́ àwọn Mùsùlùmí ṣùgbọ́n tí wọ́n ń jọ́sùn fáwọn kámẹ́lẹ̀ ní ọ̀dọ́. Láti sọ pé gbìyànjẹ́ ọ̀rẹ́ Ọlọ́run sọ di ẹni tá a máa ń jọ́sìn fún àti pé ẹ̀yìn sì jọ́ rẹ̀ ọlọ́run ọba tó bá ti ń jọ́sìn fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba yóò sọ di ọ̀tá rẹ̀ ááyà tí àfa àmúwá kan yìí ní olúwa sọ pé ọjà ń lòlẹ̀ láì ṣọ̀ọ́ká àlùjẹ́nà ọ̀pálákọ̀ àwọn ìbá mú ẹbọ náà àwọn àlùjànnú pẹ̀lú ọlọ́run wàhálà kọ̀ fún olúwa ló ṣe dá wọn. ọ̀kọ́rọ̀ kú lẹ́hu benin wọ́n bá lọ manufacture ọmọ bọ́lọ̀ babanas àtàwọn ọmọbìnrin àtọmọkùnrin wàá lọ́lọ́run bá ló ń pa àwọn màláìkà ọlọ́mọbìnrin ọlọ́run ni wọ́n wọ́n ní anábìnrin isa ọmọ ọlọ́run ni àwọn yahudi ní Ezra eh, Uzair sango ní Ezra wà ní ọmọ ọlọ́run ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn èèyàn tí wọ́n sọ pé ọlọ́run bá nìyẹn pé ọlọ́run bá lọ́mọ so ìgbàgbọ́ mẹ́ta lọ́kàn táwọn kiri ọ̀sán yẹn òòsà ń bẹ ní róòmù náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn náà máa ń pè lọ́mọ náà so wọ́n kàn ìmpọ́ọ̀tì paganism tó wà ní roman paganism wọ́n kàn máa jẹ̀ mọ́ christendom bọ́rọ̀ wọ́yé torí ẹ̀ lè ya ẹ̀sìn ara róòmù kó níbi christianity torí pé wọ́n ti kí ẹ bọ́ onú ẹ̀sìn alhanif fanabi ayisa alayisalaatu salam tó mú wa. olúwa ni wàjà àdó ilé aṣọra káàl jìnnà wàhálà kan wọn fẹ́rẹ̀ kó lè hu benin ọ̀bẹ̀nẹ́t jọ̀bẹ̀rẹ̀ ẹ̀lì wọ́n bá lọ manufacture ọmọkùnrin àtọ́bìnrin fọlọ́ jọ̀bẹ̀rẹ̀ ẹ̀lì mi pẹ̀lá ìmọ̀kan. ọ̀fẹ́rọ̀kọ ẹ̀yìn àkọfẹ́rẹ́ ni sọ́lá wọn bá ṣe ìyàtọ̀ láàrin jẹ́kẹ̀fẹ̀ so ìyẹn ni pé kéèyàn jẹ ẹlẹ́bọ gangan àbí kó ṣe kẹfìrí pẹ̀lú apá kan tó lọ́ọ́ máa mú wa yẹn tí ó gbà pé ọlọ́ọ̀bá ni Allah ọlọ́ọ̀ ló sọ kùránì kalẹ̀ ìwó láwọn àyà àti kanu kùránì tó lọ́wọ́ bá ètò ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún eh, lóhùn ní náírà fún sílíà pé ninety five years ló lò. ọ̀sìn kálímọ́tò kò fún ẹ̀wọ̀n ti lọ gbé orí ẹ̀dá ìmọ̀n jáhàdá haraka kan ní alukur'an haraka kan lásán tẹ́yẹ̀ bá ṣe kìkìrì pẹ̀lú ẹ̀ ó ti kìkìrì sẹ́yìn tó máa haraka yìí wà kálàmù allah musa tàbílẹ̀ ọlọ́run bá ló ń bá musa sọ̀rọ̀ láì mọ iye gbà jáà ibùn dirham ó ti ṣe kìkìrì pẹ̀lú ẹ̀ ó ní kí wà kálàmù allah musa ó kálámà lọ́hù àti kálámà lọ́hà ara kan lásán kò sọ kékeré kápá sọ fún gidi ọ ọlọ́run ní ninety ìwọ ní ninety five ìyá kò bí dáàlì kò bí dáàlì torí ẹ wọn ní. afáàní wọ̀dẹ̀ ilẹ̀ àlàáhádà àìdọ̀ nínú ẹ̀rí tún lélẹ́yìí pé bẹ́ẹ̀ bá ṣe kófòrò pẹ̀lú jùz bá ṣe kékeré torí kò lọ́wọ́ kankan tọ́lọ́ bá mu wa bó tilẹ̀ kẹ́kẹ́ pẹ̀lú gbogbo ẹ̀ náà nìyẹn wọ́n ní ẹ̀rí rẹ̀ anna alladhina kafaru bi du'a'i Allahi ma'a kawnihi rajulan salihan àwọn tó ń ṣe kẹfìrí pẹ̀lú pé wọ́n ń pe Allah lọ́lọ́run lẹ́yìn ọlọ́wọ́n jọ́sìn fún wọ́n ń pè ní àdúrà wọn pẹ̀lú pé ẹni rí ni lam yajaluhu ibnullah so kò kò dìgbà sábà tó pè é lọ́mọ ọlọ́run ọba kó tó di òòṣà tí wọ́n ń bọ lẹ́yìn ọlọ́run ọba ṣùgbọ́n tó fi di òòṣà ni pé wọ́n fi wọ́n ń ṣèjọsìn fún ẹ̀tọ́ ọlọ́run ọba wọn fún ẹni yẹn kódà ìgbà ló lè jẹ́ pé ṣírkù tọ́ à wọn ò pè inú àdúrà wọn ò pè lọ́mọ ọlọ́run ṣùgbọ́n kò ní pa wọn láṣẹ kẹ̀kẹ́ kà àdúgbò ti gíní wọn ni wọ́n ṣe kódà kọ̀tà pàṣẹ ọlọ́run ọba mọ́ṣíkù náà ni wọ́n pẹ̀lú bẹ́ẹ̀ kọ̀tà kẹ́kẹ́ ìdàrúdàmọ́ àfíjẹmí ìmọ̀dá ìbìlà àrùbá yẹ kúrò náà sì bá bí sọ́kùnrin ẹgbẹ́ gẹ́gẹ́ bẹ̀rẹ̀ jẹ́ gbogbo àwọn àfáà nínú lọ́dọ̀ àbẹ̀rẹ̀ ẹ̀rí tí wọ́n bá ń dárúkọ ìdájọ́ àwọn alimọ̀tẹ́dù rẹ̀ tí ó kó mọ̀ tó fẹ́ sílẹ̀ tó lọ́wọ́ sí Islam lọ apostate wọ́n ní anna muslima idha za'ama anna lillahi waladan fa huwa murtaddu wọ́n ní kí mùsùlùmí kí mùsùlùmí tó bá gbà pé ọlọ́run bá bímọ ó ti kó mọ̀ ẹ̀rọ tí wọ́n gẹ́yìn kó mọ̀ ó ti di kẹfẹ́ ó ti bọ́ aṣọ Islam قد خلع رقبة الإسلام عن عنقه ó ti gbé séèlì ìsìláàmù kúrò lọ́rùn ara rẹ̀ ó ti bẹ́wù ìsìláàmù ìbílẹ̀ ó ti di kèfèrí torí ẹ̀ wọ̀nyá ìfarẹ̀kúnà bẹ́ẹ̀ nà nàwáyé hádà fìgbáyà tó gbogbo wọn ni torí ẹ̀ wọ́n máa ń ṣe ìyàtọ̀ láàrin méjì ẹni tó ṣe kèfèrí pẹ̀lú gbogbo nǹkan tó ń bẹ́ẹ̀ ní ìsìláàmù àti tó ń ṣe kèfèrí pẹ̀lú apá kan rẹ̀ gbogbo nǹkan tí ń bẹ ní islam ní tó kàn rẹ̀ ìṣòro kan rẹ̀ tó gbà kọ́ lọ́n bí mọ́tò tó kò fẹ́ mi lè pé ọba bẹ́ẹ̀ kan kẹ̀lẹ́rẹ́ ayé rẹ̀ méjì ayé ọmọ ayé àgbèdè fọ̀nfọ̀n gbogbo àwọn oríkì táwọn èèyàn máa fi ti àwọn èèyàn lọ síbi ìwẹ́jọ́ sí fún nǹkan mìíràn yẹn ọlọ́wọ́ bá ó lè lè hàn púpọ̀ wàyí kọ́ra tí ẹni tó pẹ̀lú mùsùlùmí tó ń pe àwọn míì lóluwa tó ń sì jẹsìn fáwọn nǹkan míì lẹ́yìn ọlọ́run báyìí tó bá ní pé ìbọ́lọ́run ní pé àlà ìnà áùdíyà Allah ìbọ́lọ́run ní pé alájà àwọn ọ̀rẹ́ ọlọ́run bá aláfọwọ́ fún àrẹ ìhìn wọ̀lá fíẹ̀sì náà tó wọ́n ní bẹ́ẹ̀ هذا والحق ولكن لا يعبدون oní bẹ́ẹ̀ ni àwọn ọ̀rẹ́ ọlọ́run ọba pọ̀ sí bẹ̀rù kan wọn sì níbanújẹ́ òdodo ló sọ́n tòótọ́ ṣùgbọ́n kò lẹ́tọ̀ọ́ yẹ òsọ́dẹ̀tọ́ ká mọ ẹjọ́ sì fún wọn tó wọ́n jẹ́ ní pàtàkì ọlọ́run bá nífẹ̀ẹ́ wọn kò lẹ́tọ̀ọ́ káwá sọ wọ́n dìjọ jà ọlọ́run bá nífẹ̀ẹ́ ànábì sọlá ìfẹ́ ọlọ́run bá nífẹ̀ẹ́ ànábì kò nífẹ̀ẹ́ sí ẹ̀dá kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sànábì bí ìta ọmọ jọ́sìn fún ọlọ́run bó fi jọ́sìn fún kàmí lẹ́yìn rẹ̀ ìjẹ́ nìkan kan sàwádà kò fún ẹnìkan kan ní compromise gbígbà pé tààlà á sì jọ́sìn fún ونحن لم نذكر إلا عبادتهم مع الله وشركهم معه fáwọn ni pé ní tá à ń sọ ni wípé ìjọsìn wọn lẹ́yìn ọlọ́run àti ìmọ̀ ṣẹbọ pẹ̀lú wọn pẹ̀lú ọlọ́run wàyí lẹ́fọ̀lù wájibà àlẹ́ka sọ́bùhùn wọ̀tìbá òhun wọ̀lẹ̀kọ́rọ́rù bìkàràmẹ́tìhìn ìta àsọ pé kò dáa ni ká máa jọ́sìn fún wọn àbí ká máa fẹ̀tọ́ ọlọ́mọba fún wọn yóò túmọ̀ sí ká máa nífẹ̀ẹ́ àwọn ẹni rí àbí ká máa nífẹ̀ẹ́ kàrámà wọn ká gbà pé kàrámà ń bẹ fún wọn bákan náà ká sì máa tẹ̀lé wọn látàrí dáadáa. ọ̀pọ̀lọ̀ yẹn jẹ́ karamati awliya illa ahlul bid'a ọ̀dọ́là torí ẹ̀kọ́ sẹ́ni kankan tí ó máa tako pé àwọn ọ̀rẹ́ ọlọ́run bá ní àwọn karamati wọn láwọn àpá wálé ìtàn tí ó máa tako àwọn oníbídà torí ẹ̀yẹ́ máa pa àwọn àfáà lé àwọn afọ́ oníṣúná àwọn àfáà ìlérí máa fún wọn ní nǹkan ìmọ̀ fún wọn lé ìmọ̀ pàtàkì wọn ìmọ̀ sọ̀rọ̀ wọn dáadáa láti ìgbà pé olúwa fún wọn karama bóyá ní ẹjọ́ lọ́wọ́ bá fún fàṣọ́hà nù wọn ni ẹjọ́ lọ́wọ́ bá fún lówó nù wọn ni àbí ẹjọ́ lọ́wọ́ fún ní ìgbàdúà àwọn karama ti yẹn ọlọ́wọ́ máa ṣe fáwọn nínú gbàgbọ́ wa sí ni ìmáàmù al-Qurtubi ṣe tí àfọ́n ní karamatul awliya ṣe tí àwọn ìpínlẹ̀ tí àkànnà wà tí wọ́n gbé jáde fún wọn lẹ́yìn kí

ìmọ̀nà ni láàrin ànà méjì ọ̀hákùn bẹ́ẹ̀ náà bàtẹ̀lẹ̀ òdodo ni láàrin irọ́ méjì فإذا عرفت أن هذا الذي يسميه المشركون في زماننا كبير الاعتقاد tó bá ti wá yí ọ wípé ilé táwọn ẹlẹ́bọ lásìkò wà tí wọ́n pè ní kẹbílẹ̀ ṣẹ̀kọ́d ìgbàgbọ́ ńlá wọ̀ ṣékù lẹ́dí iná dọ̀dọ̀ sí ìlọ̀kọ̀rán òun náà lẹ́bọ ní ṣẹlẹ̀ àkọ́jọ́ tó ń tẹ́ ọlẹ́ làwọn àwọn ọmọ náà àwọn afáàyàn náà ló mọ náà so wọ́n lẹ́tọ̀ọ́ fáwọn ọ̀sẹ̀ wọn kálà kò rí bẹ́ẹ̀. wọ́n ní wàkọ́ tara rasulillah sallallahu alaihi wa sallam so ìmọ̀ pé ẹlòmíì nínú àdúrà ìmọ̀ rí bá ẹ̀dá mi lẹ́yìn ọlọ́run ọba ìmọ̀ fi jọ́sìn fún wa wọ́n ní ìntánẹ́ẹ̀tì torí ẹ̀ ń bá wọn kẹfẹ́ jà náà yìí wọ́n fi ń jọ dà síra wọn òní wani fa'alam anna shirka al-awwalin akhafu min min shirki ahli zamanina bi amrayn wọ́n lọ mọ̀ pé ẹbọ àwọn ẹni alákọ̀ọ́kọ́ àwọn alájọ́ yẹn ó tó fúyẹ́ ju ẹbọ àwọn aláàsìn lọ alákọ̀ọ́kọ́ ní anna al-awwalin la yushrikuna wa la yad'una al-mala'ikata wal-awliya' wal-awthan ma'a Allah illa fi rakhā ẹ̀rí alákọ̀ọ́kọ́ ni pé àwọn ẹni ànáwó náà àwọn ẹni ẹlẹ́bọ yẹn wọ́n yìí pé àwọn màláíkà àbáwọn ọ̀rẹ́ ọlọ́run àbáwọn òòṣà wọn yìí pè wọn pẹ̀lú ọlọ́run ilà fi rọ̀kọ̀ àti gbàtara bá dẹ̀wọ̀n wọn a máa ṣì dà fàyọkùlù sórí ọ̀lẹ́ láti dùn à ṣùgbọ́n tára bá ní wọn wọn máa pè ọlọ́run bá nìkan olùwà ni pé wáyé là masakumu dúró ìlbáhàrì lọ́là máa ń tẹ̀lé ọ̀nà ilà ìyá ọlọ́run nígbà tára bá ní ẹwà lójú olórí láàrin omi òkun látẹ́kùn bá ń gbé ọkọ̀ yìí ló fẹ́ dànù sọ ní ìbọn náà balẹ̀ kan lẹ́ máa ń pè. dọ́là máa ń tàbí ọ̀nà ilá ìyá gbogbo nǹkan tẹ́ ń pè lẹ́yìn ọlọ́mọ ayé gbàgbé ọlọ́mọ balẹ̀ kan lẹ́ máa pè. ọ̀làmà nàjà fún mi lẹ́lẹ́ bẹ̀rẹ̀ pọ̀tọ́nà bá ti wá láyé tẹ́ dé kùtì ayọ̀ àárọ̀ tún wàkọ́ọ̀lù olúwa ní pé kúl ara àìsàkún in àtàkùn mazabu lọ́hì awà sàtìkù mùsáà ọlọ́run ní kúl ara àìsù wa náà sọ fún pé ẹ̀yin náà wò in àtàkùn mazabu lọ tí ọlọ́run bá sọ̀kalẹ̀ wà báyìí awà sàtìkù mùsáà tù àbí alkiyama gan dé àsìkò tó wọn bá parí lédè ọ̀gọ́ndọ̀ lọ́hì tẹ̀dẹ̀ òun náà in kuntum sọ́ọ̀dù kí ṣé nǹkan mi lẹ́yìn ọlọ́run lẹ́nu ọ̀pọ̀ ìtura gbé ìyá ọlọ́wọ́ sọ̀kalẹ̀ sí nǹkan mí lẹ́yìn ọlọ́run lẹ́mọ̀ pé bal ìyáhù tẹ̀dọ̀rọ̀nà bal ohun ọlọ́ọ̀bá nìkan lẹ́mọ̀ pé ọ̀yá sífù má tẹ̀dọ̀rọ̀nà ilé ìṣá orí ẹ̀ tó bá wọ ọlọ́ọ̀bá yóò kà fún òfin níta nítorí ẹ pé ọ̀tàn sọ́ọ̀nà náà tó ṣe kú wọn lásìkò tára ní ẹ gbàgbé nǹkan tẹ́ ẹ fi ń múlò fún pẹ̀lú ọlọ́ọ̀bá ìlànà kìlọ̀ ìtàn sánàbí wàá jíṣẹ́ fún wọ̀kọ́lù wáyídá mọ́sàlẹ̀ ìsáànà tó tún dà áárọ̀ bàhù ọlọ́run nígbà tí ìnira bá bọ́mọ èdè èèyàn yóò pè ọlọ́run ọba ilẹ̀ rẹ̀ mú ní bá ilé yìí yóò dojú kọ ọlọ́run ní wáyídá mọ́sàlẹ̀ ìsáànà tó dà ثم إذا قوله نعمته نسي ما كان يدعو من دون الله ثم بعد الله بابا تيوا مو يدرا وا من تين قلا رẹ Ọlọ́run bá ti mú kó yóò gbàgbé àyìn gbà tọ́lọ́ bá fún mú ìbẹ̀rù jẹjẹ bá ìbẹ̀rù jẹjẹ bá yóò gbàgbé nǹkan tí ń pè lẹ́yìn Ọlọ́run nǹkan tí ń pè lẹ́yìn Ọlọ́run bá yóò gbàgbé náà ẹ̀ka ayà yẹn tó wájú. Kàzílẹ̀ lè dá ọlọ́ ọkùnrin sí ilẹ̀ lẹ́hùdí. Ṣùgbọ́n nígbà tí nígbà tí Mọ́ùsù atẹ́gùn àgàn tí bá ń fẹ́ ọkọ̀ ojú wọn ọkọ̀ ojú wọn lórí omi já fẹ́ dànù wọ́n máa pè ọlọ́wọ́n ọba mọ́kùnrin sí ilẹ̀ lẹ́hùdí. Wọ́n máa pè é lẹ́ni tí ń fẹ̀sẹ̀ láàsọ́fò nìkan ọ̀làmà nàìjíríàhùn ilẹ̀ bẹ́rẹ̀ ṣùgbọ́n tọ́lá ọba tó bá ti níbi ayàrá ọ̀pẹ ó ní kàmọ́tà àlùkò sí kàpọ̀ líla iná kàmọ́tà sáàbì náà ẹ̀ tó jẹ́ pé ńgbà tára bá ní bí wọ́n ti ọlọ́run ọba nìkan ṣùgbọ́n ńgbà tára bá dẹ̀ yóò máa ṣe ibo pẹ̀lú rẹ̀ ọlọ́run ní kàmọ́tà àlùkò sí kàpọ̀ líla máa jẹ gbádùn òkèèrè yìí rẹ̀ fúngbà díẹ̀ iná kàmọ́tà sáàbì náà ọmọ náà ó jẹ́ وقوله وإذا غشيهم موج كالظلل دعوا الله مخلصين له الدين ọlọ́run nígbà tí moj atẹ́gùn àgbà kàbúlẹ̀lì moj ni tide bí omi ṣe máa ń tàkìtì lórí omi òkun yẹn so ní máa tàkìtì láàrin omi òkun náà so ní máa affect ọ̀pọ̀ ọkọ̀ yìí láwọn àyè ìgbà yẹn ọlọ́run ni kàgbúlàlí ó ga bí òkè yàáwó lọ ọ̀sánbọ̀ pé ó sí ẹ̀hùn dín wọ́n máa pè ọlọ́run ọba lónìí kan ní fàlámà fàlámà nàìjíríà home ilẹ̀ ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n tó wọn bá ti làwọn débi etí odò bẹ̀rẹ̀ sí ìṣẹ̀wọ̀ pẹ̀lú ẹ̀. أبشر فهم هذه المسألة التي وضعها الله في كتابه وهي أن المشركين الذين قتلهم رسول الله يدعون الله ويدعون غيره في الرخاء sẹ́yìn bá ti gbọ́ àlàyé yìí èdè tó bá tó ti sàlàyé yìí pé àwọn kẹfìrí àná àwọn táwọn bí bájà wọ́n máa pe ọlọ́run ọba ṣùgbọ́n ó sì máa pe ẹlòmíì nígbà tára bá dẹ̀ wọ́n wà á máa fi bọ̀dọ̀ rọ́ híwọ́ ṣe dà ṣùgbọ́n gbà tára bá ní wọ́n ọ̀láyà dọ̀ wọn lẹ́yìn lọ́mọ ọlọ́run nìkan náà ti wá dẹ̀wọ̀n láṣìírí kálá ẹ̀sọ́ ó wà yíyà nù láàrin kẹfìrí àwọn èèyàn àsìkò wáyé ṣékùrà wọ̀nyí àtàwọn alákọ̀ọ́kọ́ ولكن أينما يفهم قلبه هذه المسألة فهما راسخا الله المستعان fánífà òun ni wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa kọ́lọ́ ọ̀rọ̀ kò ṣàmì torí ẹ̀ lónìí tí wọ́n ti máa fẹ́ lásìdẹ́ǹtì kiri yóò lè wà ní wọ́n sí mọ́tò kódà tí ó fi kú báyìí ni wọ́n pe jésù níwọ̀ làwọn ti fi rí tànà sábà nù ìdá ọlọ́run fún wọn ọ̀tẹ̀ bàbá rẹ̀ pé a jẹ́ pé ìjẹ́ kẹfìrí àwọn kẹfìrí tòní ó ṣe kí ni ó lágbára ju àwọn ọ̀dà náà lọ. ìṣàhádà ti kùrọ̀ ànìkiri ọ̀sẹ̀ sì rí àbọ̀ sórí ọ̀pọ̀ wọn kọ́ ọ̀pọ̀ الصادق الصحيح نعم الله